Naam. Ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn, nínú ẹ̀kọ́ FIC, a ṣàlàyé fún wa ẹ̀kọ́ tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa fi kọ́ wa nípa bá ṣe tọ́jú ara tá a bá lọ tọ̀ àbí tá a lọ yàgbẹ́. A fi yé wa lọ́jọ́ náà wípé fi òkúta. mẹ́ta àbí nǹkan míì tó bá lè rọ́pò òkúta ká fi ṣètọ́jú ara tá a bá lọ gbọ̀nsẹ̀ àbí tá a lọ tọ̀. ó sì kọ́ fún wa wípé ká fi ọtọ tí í ṣe ìgbẹ́ dábà àbí egun ẹran tí ó ti gbẹ àbí naam bọ́tọ̀ tí ṣe ìgbẹ́ dábà àbí egun ẹran tó gbẹ ó ṣe léwọ̀ fún wa pé ká fi ṣètọ́jú ara. Lénìí, a fẹ́ ṣàlàyé ráńpẹ́ lórí ìsìnjá òbílmà mímọ fi omi ṣètọ́jú ara bákan náà tá a bá lọ sọ àbí tá a lọ yàgbẹ́. Wọ́n ní Anas ọmọ Malik ó sọ nínú hadith kan báyìí pé kánà nàbíyí sọ́lá aláhùn aláhùn sálàm yẹ́dọ̀ fúlùl khalá. فأحمل أنا وغلام نحوي إدارة من ماء وعنزة فيستنجي بالماء oníṣe òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlẹ́yìn ọ̀sẹ́lẹ̀m ni pé tó bá lọ gbọ́nfẹ̀ àbí tó lọ tọ̀ èmi anas àti ọmọkùnrin kan tá a máa ń sábà wà ní tòfí ẹ̀ láti tọ́jú ẹ̀ a máa ń gbé omi lọ́wọ́ nínú akoto kékeré kan òjíṣẹ́ ọlọ́run wà pomi yìí yóò fi ṣètọ́jú ara. eléyìí ń jú ohun tó jẹ́ ìṣe ànábì fún wa wípé ordinarily omi lànábì máa ń lò. àwọn àfáà wa ní al-istinja obìnrinma afdol min al-istijmari bil-ahjar wọ́n ní nípa pé anas tó ń ròyìn òjíṣẹ́ ńlá ó ní ṣe ẹ̀ ní ló máa ń lò àwọn gbọ́ yé látara ẹ̀ wípé nígbà tó sọ fún wa pé ìdá zahaba ahadukum ilalgọ́ ìfọlìyẹ sọ́tìb aláfẹ̀tì àṣìjà ìgbà tó sọ fún wa pé kẹ́nikẹ́ni yín bá lọ gbọ́nsẹ̀ o àbí tó lọ tọ̀ kó fi òkúta mẹ́ta nu ara wọn láà gbọ́ yé pé ó fìgbà láàyè ẹ̀ sílẹ̀ fún wa ni ṣùgbọ́n èyí tóun fúnra ara máa ń ṣe ní gbogbo ìgbà tọ́lọ́run ò bá ti fara ní débi kó má lè lo omi omi ló máa ń lò ṣá wá lè conclude látara eléyìí wípé tómi bá wà tẹnìkan bá wá decide pé òkúta lòún fẹ́ lò kò tí ì nímọ́tótó àbí kómi wà tẹnìkan wá decide pé tíṣù pépà lòún fẹ́ lò ṣáà lè mú ìdájọ́ wáyé pé kò gbà ó dìgbà tó bá lomi kálọ̀ àlá tó ṣe ó tó tọ́ bí àwọn àfáàní rárá torí wọ́n ròyìn tóun máa ń lò wọ́n sì wá ròyìn tó sọ pé a lè lò kó wá fi condition sí pé tí ò bá sómi tó bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ò bá sómi la máa ń gbọ yé sí ẹlòmíì tiẹ̀ tí wọ́n gbọ́ lágbọ́sódì débi pé tó bá tiẹ̀ wá lo tíṣú pépà àbókúta tómi bá wá dé ẹ̀mí ẹ̀ ó máa wá sọ fún pé kò tíì nímọ̀ra nígbà tómi ti dé ó tó nígbà tó bá tún ṣẹ̀ lọ lomi lékè toilet tissue tíṣú pépà àbókúta tó ti lò eléyìí la fẹ́ pé alákìísí ẹ̀ èyí tóun máa ń lò lómi ṣùgbọ́n gbà wá láàyè ká lo nǹkan míì àti bí yìí mọ̀ pé ká lomi ọ̀hún òun ni ládẹ́ ẹ̀ pé jù wọ́n ní àti pé yàtọ̀ sí lílò tí anas fi jíṣẹ́ fún apójíṣẹ́ ńlá máa ń lò ó tó jẹ́ ṣe ẹ̀ ọlọ́run dìídì yin àwọn kan nínú quran àwọn ará abúlé kan tó jẹ́ pé wọ́n gba islam nígbà tá nàbí wa yin abúlé tọ́lọ́wọ́ bá yin abúlé wọn abu huraira rọ́bì allahu anhu ó ní aya tí ọlọ́wọ́ bá fi yìn ọ ó ní suratu tauba chapter twelve verse one oh eight ó wá sọ pé fíhì rìjálùn yòṣègbónà ayéyàtàtọ̀ àwọn ará abúlé yin yìí ìṣe kan wà ará abúlé náà wọ́n nífẹ̀ẹ́ àti ara. àbúrò rẹ wa ní ìmọ́tótó ara táwọn ará abúlé yìí máa ń ṣe tó dá wọn yàtọ̀ sẹ́lòmíì tọ́lọ́wọ́n ọba wa stamp kó wa sọ di súnà fún wa òun ni pé rọ́pò káwọn máa lo òkúta àbí ohunkóhun kánú yẹtìnjúnẹbìlmà iṣẹ́ tí wọ́n ní pé omi ni wọ́n máa ń lò fi tọ́jú ara ó ń túmọ̀ sí pé kó jíṣẹ́ lágan ó tó júwe ẹ̀ fún wọn àwọn gan ti mú un níṣe wípé omi làwọn máa ń fi ń tọ́jú ara ṣe mọ̀ pé nígbà míì ìṣe ìjọ máa ń yàtọ̀ ó máa ń yàtọ̀ síra wọn tó jẹ́ pé wọ́n lè nílẹ̀ ìjẹ̀bú nǹkan báyìí náà máa ń fi ṣe nǹkan báyìí ní èkìtì nǹkan báyìí náà máa ń fi ṣe ẹni tọ́lọ̀ ń bá wá yìn nínú ìṣe ìjẹ̀bú àti ìṣe èkìtì yẹn kò wá ní jẹ́ ṣe ìjẹ̀bú àbí ṣe èkìtì mọ́ á wá di súnà á dẹ̀sìn fáwà ṣé nígbà tọ́lọ́wọ́n bá rí àwọn arábí yìí pé omi ni wọ́n máa ń lò tọ́lọ́wọ́n wá fi yìn wọ́n tí anas náà tiẹ̀ tún wá jẹ́rìí sí pé omi ni tójìṣẹ́ ńlá náà máa ń lò àti bẹ̀gbẹ́ yìí pé ká lomi ló dáa jù ṣùgbọ́n ẹnu wa ò gbà á láti sọ fẹ́ni tó bá lo nǹkan míì wípé kò ní òun torí pé nǹkan míì tó lò yẹn ń kọ́ kò wọlé lẹ́yìn tán nẹ́bi ti sọ pé ó wọlé láláì jẹ́ pé kò sómi ìlú. ìmáàmù tìrìmìrì ó ní àlẹ́ ìhìlá amáláńdà áhìlẹ̀ ìlmù. يختارون الاستنجاء بالماء وإن كان الاستنجاء بالحجارة يجزئ عندهم وني إمام الترمذي إمام حديث وهنا جالس فتان صحيح wípé èyí tó pẹ̀jù náà wọn ní mímọ̀ wọn a máa gbé omi lílò láti ṣètọ́jú ara lékè òkúta lílò bó tiẹ̀ jẹ́ pé wọ́n gba lílo òkúta àbí nǹkan míì tó lè rọ́pò òkúta wọ́n gbá wọlé lásìkò tómi ń bẹ yàtọ̀ sí tí ò bá sómi wọ́n gbà wọlé pé bẹ́ẹ̀ ni èèyàn lè rómi ńlẹ̀ kó lo nǹkan míì ṣùgbọ́n omi yìí o òun ló dáa jù. lẹ́yìn eléyìí wọ́n wá fàlàyé fún yín pé láàyè sẹ́ńjà mìnkòrò jèrè wọ́lá yẹ́lzẹ́mùlì ìsìnjà kọ́bìlẹ̀ lòdò ó dàbí pé mo ti mẹ́nu ba eléyìí nìkan náà àwọn ìjòkó wa wípé àmọ́ ní súnà kẹ́nikẹ́ni sọ pé tóun bá só. So, àbí tóun ṣáà ní feeling movement pé nǹkan jáde lára òun tí kìí ṣètọ̀ tí kìí ṣègbẹ́ tí kìí ṣe màríyù àbí àlùwà kó ní feeling pé tí nǹkan kan bá ṣáà ti jáde lára òun òun òun ṣe ń tòun kóun má lọ ṣan ara kóun má lọ ṣan ojú ara àbójú òdì kóun tó ṣàlùwàlá gbogbo eléyìí ó máa jẹ́ pé ìmọ́tótó ara wa bó ṣe pàtàkì ó yí ànábì jù wá lọ. tí ò bá ti júwe fẹ́ni tó só kó lọ tábà ṣíṣe báyìí bídà ni ó máa jẹ́. tó ti yé wa náà wọ́n ní torí pé ààrẹ rí ẹ̀ nínú tírọ̀ ọlọ́run bẹ́ẹ̀ láàrin. وعن زيد بن أسلم إلى الصلاة فاغسلوا وجوهكم إذا قمتم من النوم ولم يأمر بغيره وني كدا من tó jẹ́rìí لا àní láti lọ máa tábà tàbá so òun ni pé zayd ọmọ aslam ó nígbà tọ́lọ́run ọba pa wá láṣẹ pé ká lọ ṣàlùwàlá tá bá sùn tá a jí ẹ máa gbọ́ ó ìdá kún bá ló wùjọ́ hẹ́kùn ìdá kóńtò mìíràn náà zayd ọmọ aslam ní ọlọ́run pààyàn láṣẹ pé tẹ́ ẹ bá jí dìde látò ojú oorun sápòjúwe tẹ́ ẹ fẹ́ lọ kírun ẹ fọ ojú yín lẹ́yìn náà ẹ fọ apá yín ó wá ń ba lọ tí tó fi débi ọ̀rọ̀ ẹsẹ̀ ó ní wọlé miya mọ̀rọ̀bọ̀rọ̀ ìrèhè kò pàṣẹ pé ẹ ṣe nǹkan kan báyìí kẹ́ ẹ tó fọ ojú tó túmọ̀ ó sì mọ̀ dájúdájú ẹni tó sùn lè so nígbà tí ò ti pàṣẹ pé tá a bá jí lójú oorun nínú nǹkan tá a mọ̀ tẹ́ni tó ti sùn lọ lè ṣe ni pé kó ti so kó wá sọ pé kọ́kọ́ lọ sàn dínà a jẹ́ pé kì í ṣe ọ̀ràn yàn àmọ́ lọ́ràn yàn nínú ọmọ yìí pé kẹ́nìkan torí fóun ti so òun fẹ́ lọ sàn dí. kò sí ohun tó ṣe lọ́rùn ọ̀yàn wípé títọ́jú ara ó gbọdọ̀ link pẹ̀lú àlùwàlá pé wọ́n gbọdọ̀ a gbọdọ̀ so méjèèjì pọ̀ tá a bá tọ̀ tá a yàgbẹ́ lásìkò tá a tọ̀ tá a yàgbẹ́ á tọ́jú ara. tó bá jẹ́ wákàtí mẹ́wàá lẹ́yìn ìgbà náà lásìkò àlùwàlá ṣíṣe tó nípa pé àsìkò oorun kan ti tó àbí nǹkan míì la fẹ́ ṣe lùwàlá yẹn nìkan náà la jẹ ọlọ́run ọba mímọ́ a tún lọ ṣàǹdí kò necessary. jọ pólò kan bá mi wo bátìrì mi wà nínú báàgì yẹn nine sisters bátìrì tó wo bátìrì tuntun tó wá ìdákù. nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká máa ṣọ́ ká sì kọ́ àwọn ọmọ wa nípa bá a ṣe ń ṣe ìtọ́jú ara tá a bá lọ tọ̀ tá a bá lọ yàgbẹ́ àbí tá a wà ní tọ́lẹ̀tì. ìkíní bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀fẹ́ ká kọ́ ọ̀rọ̀ aláyẹ̀ sẹ́ńjì ẹ̀mí ẹ̀mí ni pé ká máa fi ọwọ́ ọ̀tún ṣèmọ́tótó ìdí àbí ojú ara. Torí pé Anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith kan báyìí tó wáyé nu Bukhari àti Muslim. Ó ní láyẹ̀m sikanna axadukun zakarahu biyami nihi wa huwa yabul wala yatamasaxu min alkhala biyami nihi wala yatanafasu fil ina. A mẹ́ta léwọ̀ fún yín kẹ́nikẹ́ni má fi ọwọ́ ọ̀tún ẹ̀ gba àzákàrí ẹ̀ mú private part ẹ̀ tó bá jẹ́ àzákàrí fún ọkùnrin ní tó ṣe déédéẹ̀ tóbìnrin náà lákòókò tó bá ń tọ̀ lọ́wọ́. wọ̀lá ẹ̀tọ́ bá sàfún mineral kọ́lá èdè ẹ̀mí ni bẹ́ẹ̀ náà ni téèyàn bá lọ gbọ̀nsẹ̀ àbó lọ tọ̀ tó bá fẹ́ lo ìdí àbó fẹ́ sàn bí ó ní kó má fi ọwọ́ ọ̀tún ṣe é. wàlá yẹtẹlẹfẹsù fíl iná bẹ́ẹ̀ náà la ṣe léèwọ̀ wípé ẹ má máa mí sínú abọ́ omi àbábọ́ oúnjẹ abọ́ tẹ̀ ń gbé lọ sẹ́nu nǹkan lẹ̀ ń o omi ní o whatever it is ẹ má máa mí sínú ẹ̀ ni wọ́n ṣe ní good practice o ẹ̀kọ́ tó dáa ni pé tá a bá gbé abọ́ lọ sẹ́nu tá a bá fà tá a ti rí i pé a lè fèmí mọ́ ká gbé abọ́ yẹn kúrò lẹ́nu ká mí ká tún dá padà sẹ́nu. téèyàn bá wá ní òun lè fà á sóhun jọ ẹ̀mẹ́ta lọ lópin ìgbà tí kì í bá ti ṣe pé ó mú sínú abọ́ ààrí nẹ́sù text tó sọ fún wa pé ẹ̀ẹ̀mẹ́ta gẹ́gẹ́ ni kó jẹ́ tó ti yé àwọn èèyàn kan ń da alábàá ni pé tó o bá fà kíní fà kejì fà kẹta ó ṣeé ṣe kó o má lè sèmí pẹ́ mọ́ ni wọ́n ṣe máa ń sọ pé bí ẹ̀ẹ̀mẹta ṣùgbọ́n tànàbí sọ ni pé aṣeléwọ̀ ká fọwọ́ ọ̀tún gbàdákàrí mú àbí ká fi gbádẹ́ mú fóbìnrin náà aṣeléwọ̀ ká fọwọ́ ọ̀tún ṣan abẹ́ bẹ́ẹ̀ náà la ṣeléwọ̀ wípé kẹ́ ẹ máa mí sínú abọ́ oúnjẹ. náà àwọn tànàbí ṣe ní èèwọ̀ ká fọwọ́ ọ̀tún ṣe yìí ó ń júwe fún wa ni pé ọwọ́ òsì ni ká fi ṣe à ń láti máa kọ́ fáwọn ọmọ tá a bá rí wípé ọwọ́ ọ̀tún ni wọ́n fẹ́ máa lò láti ṣàwọn nǹkan wọ̀nyí. bá a ṣe ń láti máa kọ́ fún wọn gently láti máa fọwọ́ òsì ṣàwọn nǹkan tánàbí máa ń fi ọwọ́ ọ̀tún ṣe. hadith kan wáyé wípé kánà yòóhìbù tẹ̀yàmùn ó nífẹ̀ẹ́ sínú máa fọwọ́ ọ̀tún ṣe nǹkan. àyàfi tó bá jẹ́ pé ìmọ́tótó ara ló fẹ́ ṣe tó bá lọ gbọ̀nsẹ̀ àbí tó lọ tọ̀ àwọn nǹkan tó jọmọ́ ìmọ́tótó ara látara apá ṣẹ̀gbin òun ló máa ń fi ọwọ́ òsì ṣe gbogbo nǹkan yòókù ọwọ́ ọ̀tún ni máa fẹ́ lò abala ọ̀tún ní tí máa fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ohun tó bá ń ṣe ló fi jẹ́ pé tó bá ń wọ bàtà náà ẹsẹ̀ ọ̀tún ló máa kọ́kọ́ tì bọ́. mo wá ní a ń láti fi kọ́ àwọn ọmọ wa gently ìtumọ̀ ẹ̀ ní wípé ká gáìdì àwọn ọmọ láti máa lo ọwọ́ ọ̀tún ṣe gbogbo àwọn nǹkan dáadáa dé oúnjẹ jíjẹ dé nǹkan kíkọ àti bẹ́ẹ̀ lọ. ká wá kọ́ fún wọn láti máa fọwọ́ ọ̀tún ṣe é tó bá jẹ́ pé ìgbọ̀nsẹ̀ ni wọ́n fẹ́ gbọ̀n lára àbí ìtọ̀ ni wọ́n fẹ́ sọ̀ lára. ṣùgbọ́n torí pé àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa àwọn ọmọdé wọ́n ní apá òsì làákàyè wọn ló máa ń yára develop ló fi jẹ́ pé àwọn ọmọ kan máa ń sábà fẹ́ lo left tí wọ́n dẹ̀ máa ń kì wá lọ ìyẹn àwọn tí kìí ṣe mùsùlùmí pé tá a bá fẹ́ fọ́ọ̀sì wọn láti lo ọwọ́ ọ̀tún wọn ló lè kó bá bí wọ́n ṣe ń ronú. àwa ò dáhùn wípé ní stage táwọn ọmọ yìí kéré tí wọn ò lè mọ pàtàkì pé káwọn máa lo ọwọ́ ọ̀tún ká máa gáìdì wọn ká máa dá ọwọ́ wọn padà síbi ọ̀tún nígbàkigbà tá a bá rí i pé wọ́n ń lo òsì fi ṣe nǹkan. ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ yí pé kò tí ì ní ìpè kẹ́ máa yọ kòbókò tọmọ ọdún méjì tí wọ́n ní kí ló dé ń mú kẹ́lẹ́ ti sọ́sọ́sọ́ títí títí títí ọwọ́ sí yìí ṣá. àwọn ọmọ yìí kéré kọjá kí wọ́n lè máa ń fà ní tó wà nù kí wọ́n lo ọ̀tún àti ìdàkejì ẹ̀ tó wà nù kí wọ́n lòsì èyí tá a bá ń pè wọ́n sí ó ṣeé ṣe kọ́lọ́ọ̀ ní kíláàká ẹ̀ wọ́n fẹ́ gbàbẹ̀ lọ ṣùgbọ́n mo ta bá wá rí i pé the left side of the brain tí wọ́n sọ pé wà active ó ṣáàpù fóun débi pé bá a ṣe ń correct ẹ̀ tó kò gba correction yẹn ohun tí máa ń sọ ni pé ẹ ṣe sòrò fún un tó bá ti ń di pọ́ńdọ̀ ọmọ ọdún méje táà náà bí pa á láṣẹ pé ká pa wọ́n láṣẹ pé wọ́n máa kírun ọ̀rọ̀ tí ń yé wọn tó bá ti ń le pé ó ń kọjá ọmọ ọdún méje tóun náà ti mọ pé ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí ní stéèjì kan òun fúnra ẹ̀ lójú máa tì láti fẹ́ máa lọ wọ́ọ̀sì tó ti yé but ká má wàá fi nínà bá tí wọ́n jẹ́ ní h 2 torí pé afẹ́kọ́ ní sunna káwàá gbá èdè wọn ni lànàbì náà ṣe sọ pé ká máa nà wọ́n tí wọn ò bá kírun kán tó dé h 7 so ó mọ̀ pé wọn ò tí ì mọ̀ tó mọ nǹkan tá a kí wọ́n ṣe akànfẹ́ kó mọ́ wọn lára ni ló ṣe ní tó bá wá di pé wọ́n gé wọ́n dọmọdún mẹ́wàá tó bá dọmọdún méje ká nà wọ́n tó bá dọmọdún mẹ́wàá ká má jẹ́ kí wọ́n sùn sí ibì kan náà mọ́ tó bá jẹ́ pé àwọn àti àwọn àbúrò àwọn àbẹ́gbọ̀n tánjóbìnrin so nípa ilé ìmúbẹ̀ yìí pé ọwọ́ òsì ká kọ́ fún wọn pọ̀bùlá láì máa nà wọ́n tó bá wà ní kékeré tí wọ́n á fi tó age pé ó yẹ kí wọ́n lọ nínú tá a kọ̀ fẹ́ni tó ń ṣe ìmọ́tótó ara òun ni anyadlukayadahu bil arb àtọkùrùlá nínú tá a pé nínú ẹ̀kọ́ ìmọ́tótó ara ni pé ká fi ọwọ́ gbolẹ̀ aleykum salaam. bẹ́ẹ̀ ni ọdún mẹ́wàá ni sorry ọmọ ọdún mẹ́wàá ó ní ká ká pa wọ́n láṣẹ ọ̀run kékeré ọmọ ọdún méje tó bá pé ọmọ ọdún mẹ́wàá ká ya ìbùsùn wọn tí wọn ò bá wá kí i ká nà wọn bẹ́ẹ̀ lẹ́ ṣe. ìkẹta nínú àwọn ẹ̀kọ́ yìí wọ́n ní iṣẹ́ anábì ni wípé ira atalkhala àtẹ̀tùhù bímá ìlfìtòr àwòrán tó ń já fún mamasa ayédèhù alàlárùn aleykum salaam wa rahmatulahi wa barakatuh àbúrò rẹ wa ó ló wà ní òsì ẹ wípé tó bá lọ fẹyìn kùlé tó bá ṣe tó fẹ ṣe tán èmi a máa bo omi wá fún un tí ó fi tábà lẹyìn eléyìí a tún máa fi ọwọ ẹ gbolẹ ìyẹn ni pé kì í ṣomi nìkan lànàbì máa ń lò ó máa ń fi ọwọ gbolẹ súnnà ni wípé yàtọ̀ sípa lomi ká fọwọ́ gbo ìyẹ̀pẹ̀ dáadáa bẹ́ẹ̀ bá gbàgbé nígbà tá à ń ṣàlàyé àwọn nǹkan tá a fi ṣèmọ́tótó tájá bá ti ẹnu bọnú igbá wa wọ́n ní ká fomi fọ́ lẹ́ẹ̀mẹfà ká fi ìyẹ̀pẹ̀ ká fi ìyẹ̀pẹ̀ fọ́ lẹ́lẹ́ẹ̀keje tó túmọ̀ sí pé ìyẹ̀pẹ̀ ẹlẹ̀ ọlọ́run ọba fún ní property ó fún ní agbára àti mú ẹ̀gbin kúrò nù nǹkan òun lè ní òun làǹdẹ́bì máa ń lò tó jẹ́ pé tó bá lọ gbọ́nsẹ̀ àbí tó lọ tọ̀ wọ́n ní a máa fọwọ́ gbolẹ̀ tó sì tún jẹ́ pé a lomi pẹ̀lú ẹ̀. Now um, ǹjẹ́ bí modern toilet ṣe wá jẹ́ lónìí tó jẹ́ pé toilet aláwo là ń lò ṣé ká fọwọ́ gbo fúlẹ̀tì bí àní sọ bẹ́ẹ̀ ohun tó ṣe ń fọwọ́ gbolẹ̀ táwọn àáfàá kan ṣàlàyé ẹ̀ náà ní tí mo sọ yìí pé torí pé ìyẹ̀pẹ̀ yóò máa dúró fún bí ọṣẹ tí ọlọ́run ọba ní kó máa jẹ́ nígbà tó ní kó sọ fún wa ká fi gbo abọ́ tájá bá tẹnu bọ̀ so ẹni bá lọ gbọ̀nsẹ̀ níbi tí yẹ̀pẹ̀ wà kó fi yẹ̀pẹ̀ ṣe é ẹni bá gbọ̀nsẹ̀ nínú tọ́ílẹ̀tì aláwo inú ilé ẹ̀ kó lu ọṣẹ láti fi fọwọ́. ìkẹrin anyangba hafarjahu wasarawilahu bilmaa بعد البول لدفع الوسواس iṣẹ́ kan wà tó máa ń ṣẹlẹ̀ sáwa kan tó jẹ́ pé tá a bá gbọ̀nsẹ̀ tán àbí tá a tọ̀ tán a máa ṣe èméjì wípé ṣé lẹ́yìn tí mo wọ aṣọ ṣé tọ̀ tó kán àbí tọ̀ ò kán ẹlòmíì àti fẹ́ pọ mọ́ṣáláṣí bá ẹ̀ẹ́kàn lè kótó padà ó lè máa ṣe bẹ́ẹ̀ béèrè ẹ̀ẹ́mẹ́jì ẹ̀ẹ́mẹ́ta tẹ bá ní kí ló dé á ní òun fíìl bíi pétọ̀ yẹn tó jáde àṣetán ni òjíṣẹ́ lásàlọ́láhùn alẹ́sálàm nínú hadith tí ibn abbas gbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ wa tó wà bẹ́ẹ̀ pé ó ní mo rí tán nàbí sálọ àlánjọ kan fanabọ afẹrẹjẹhu lẹyìn tó wá wọṣọ ó wá fi ọwọ bomi báyìí ó wọn sórí aṣọ yẹn àwọn ìṣe wọn yóò kún mọ tó fi jẹ́ pé tá a bá ráwọn ọmọ ìyá kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ ta súnmọ̀ jì tí wọ́n bá ń ṣe é tó bá jẹ́ àárín àwọn tí ò gbọ́ súnmọ̀ yìí wọ́n á ní tò àwọn tó rí mi o kì í ṣọkùnrin nìkan náà pé lè ṣe o torí n tàn sọ yìí bó ṣe ń dọkùnrin láàmú máa ń dobìnrin náà láàmú tá a bá ṣàlọ̀ àlá a lè tọ́ buru báyìí káwọn sojú ara látòrí aṣọ bó tiẹ̀ jẹ́ pé mi yẹn ò dé ìsàlẹ̀ ó fi ń kiri ẹ̀fúwàs ó fi ń kiri owó ìdánù ni. so téèyàn bá ti ṣe yẹn gbogbo ohun tí ṣètàn lè máa sọ sí lẹ́mìí àbóyó tún ti kán bóyó tún ti kàn tó fi jẹ́ pé èèyàn ò ní lè concentrate lórí ìrun ká máa fi yẹn ti dànù pé kó gbẹ́nu ẹ̀ sọ́hùn. now lábẹ́ eléyìí wọ́n ní kéèpé yẹn tẹ́ńjì máa ń dìhì mọ́rọ́d sílẹ̀sìlẹ̀ bẹ́ẹ̀ wọ̀nà àwòyí ẹni tó bá wá jẹ́ pé ìdí ẹ̀ ò dáa ìyẹn ni pé àrùn ń bàjà tó fi jẹ́ pé kò rí ìdí control mọ́ gbogbo ìgbà nìdí ẹ̀ ń wet báwo ni kíyàn ṣe máa ṣe ìmọ́ra wọ́n ní fa innahu yastanji wa yatawabba likulli sala thumma la yadurruhu ma nazala minhu ma lam yadkhul waqt salati al ẹn títí ẹ bá rí báyìí ọlọ́run máa fi àdánwò tó jù í mánà wọn lọ bá wọn wò àwọn tó bá ní accident nígbà yìí tára wọn bá yá tán iṣan tó ń control abẹ ó lè ti já àbí kó ti weak débi pé bíbẹ ṣe ń dé àyè tó yẹ kó ti sinmi ìfẹ́ kó sinmi a máa jáde straight ni ṣé ò ní jẹ́ kí dì àbábẹ ẹni yẹn dá pẹlòmíì tọ̀ pẹlòmíì bẹ́ẹ̀ ẹni títí ẹ bá rí báyìí wọ́n ní tá a bá ní kó máa ṣàlùwàlá gbogbo ìgbà tí kinní yìí bá jáde ajẹ́ pé a fẹ́ pa sílẹ̀ àlùwàlá nìyẹn. tó ń tí ọlọ́run bá ní kí wọ́n fi jíṣẹ́ fún wa lórí eléyìí òun náà ni pé gbogbo ìgbà tó bá ti gbọ́ pé òòrùn lásìkò òòrùn kan bá ti wọlé ó jẹ ọlọ́run ọba ní àlùwàlá kan ó jẹ ọlọ́run ọba ní ìmọ́tótó tí ó tẹ̀lé a lọ tọ́jú ara á dẹ̀ ṣàlùwàlá gbọ́ lẹ́yìn tó bá ti ṣe yẹn gbogbo ohun tó lè wù kó máa jáde nínú àwọn nǹkan tá à ń sọ yìí ọlọ́run ò fi bí àfi tó bá jẹ́ nǹkan míì ló tún bà lọ àlẹ́ ẹ̀jẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ èyí tó ń dà á láàmú tára ò ṣe dúró yẹn bó ṣe lè wù kó máa jáde tó àsìkò oorun míì ló tún jẹ́ ọ̀ràn yàn fún pé kó tún lọ tún ara ṣàn kó dẹ̀ tún àlọ́ àlámì ṣe ẹ̀jọ̀ ṣe pọ́ǹtì clear kéèsì yẹn fẹ́ jọ kéèsì obìnrin tí ẹ̀jẹ̀ istihadọ̀ ń dà láàmú bó ti ẹ̀jẹ̀ pé ẹ̀jẹ̀ istihadọ̀ kì í ṣẹ̀gbin. wọ́n mọ́tàlá bisulfil bowl lọ́hùn fúnmùl mustahadọ̀ ọ̀kọ̀kọ́lẹ̀ fi ṣàníhá. wọ́n ní a fi kéèfẹ́ ni yìí a fi wó ti ẹni tí ẹ̀jẹ̀ istihadọ̀ láti ẹ̀jẹ̀ oṣù ẹ̀jẹ̀ nǹkan oṣù tó léjọ́ a fi kéèfẹ́ ní tí ẹ̀ ò dá a fi wé tẹ̀ntì nǹkan oṣù ẹ̀ léjọ́ ànábì dẹ̀ ti pàṣẹ ẹnìkan tí rẹ̀ ń dà láàmú pé fún mẹtọwọ́dọ̀ yìí lè kúlè sọ̀la hàtà yẹjẹ́ àbá àlékalẹ̀ wọ́k. ìwà arábìnrin tí nǹkan báyìí ń dà láàmú ó ní dá ìsọ̀la bẹ́ẹ̀ irun tì kíkí tó fi ka ọjọ́ tó ṣe déédéé ọjọ́ tí òfin ṣe nǹkan oṣù. wọ́n ti fi ní àǹtò kó o fọ ẹ̀jẹ̀ yìí kúrò ó ní tó bá wá ń wá lẹ́yìn eléyìí fún mọ̀tẹ́wọ́gbọ̀ ilẹ̀ kúlẹ̀ sọ̀la ẹ̀jẹ̀ ìtì hàdà ni tí ò bá dá kó tó ṣe ni pé tẹ̀wọ́gbọ̀ ilẹ̀ kúlẹ̀ sọ̀la máa tún àlùwàlá ṣe fún ìkọ̀ọ̀kan títí fún ìkọ̀ọ̀kan tásìkò ọba ti ń wọlé àwọn tá a ṣàlàyé pé kì í ṣe wájib ṣùgbọ́n mustahabu ni ìdí tá a ṣe ń ṣàlàyé yìí ni pé kó má dàbí ẹni pé ó ń takò nǹkan tá a ti kọ́ tẹ́lẹ̀ nínú ń kọ́ tẹ́lẹ̀ ni pé ẹ̀jẹ̀ haida ẹ̀gbin ni ṣẹrántí alẹ́jẹ̀ istihada yẹn kì í ṣẹ̀gbin tóbìnrin kan bá wá ní ẹ̀jẹ̀ istihada ò dá lára òun ó ń ya bí àgbàrá tá a wá ní gbogbo òun ni kó máa ṣàwàlá fún àti kọ̀ǹtàdìtà ara wa torí tí ń túmọ̀ sí pé a tó ń jáde lára ẹ̀ yìí akàkẹ́gbin làwọn àfáà fi ṣàlàyé pé rárá anabi gbanimọ̀ràn èyí tó dáa jù tó máa jẹ́ mustahabu fóun wípé kó tú abẹ́sàn lásìkò òun kọ̀ọ̀kan bá ti wọlé kó tún á lò àlá. ṣùgbọ́n ayọ tiẹ̀ yìí àfiṣèdájọ́ fẹ́ kídi tiẹ̀ náà ò bá dá látara àrùn ó jẹ́ ìgbẹ́ni o ó dẹ́tọ̀ ni o ọ̀run yàn ní fóun pé ká àlá tí òun kọ̀ọ̀kan bá ti ń tó kó sun abẹ́ kó dẹ̀ ṣàlọ́ àlá fún òun kọ̀ọ̀kan. Naam. من àdáàbò kọ̀bọ̀. Nínú ẹ̀kọ́ bákan náà tá a fẹ́ ká tọ́jú nígbà tá a bá ń gbọ́n tàbí tá a bá ń tọ̀. التستر والبعد عن الناس لا سيما في الخلاء wọ́n ní ẹgbẹ́ ilé dáadáa nínú ẹ̀kọ́ tá a fẹ́ ká àtàwọn àgbẹ̀ náà ni mímọ́ wà níbi tó pa òhò mọ́ kó má jẹ́ pé ńgbà tá à ń ṣe tá à ń ṣe yìí ẹlòmíà máa wò wá pàápàá jùlọ tó bá jẹ́ gbọ̀nsẹ̀ tó bá jẹ́ pé à ń yàgbẹ́ ni pàápàá jùlọ tó bá jẹ́ pé à ń gbọ̀nsẹ̀ ṣùgbọ́n tí kì í bá ṣe pé à ń gbọ̀nsẹ̀ tó bá jẹ́ pé a ń tọ̀ ni à ń bọ̀ wá rí hadith wípé ànábì ń tọ̀ níbi tí wọ́n ti ń wọ àkọ̀yìn sí ẹ̀ so táwa bá wá fẹ́ ṣe eléyìí tá à ń sọ yìí tá a bá ní ìtọ̀ lásán ni kò burú ká wo àkọ̀yìn sí ara ẹni a rí i pé nílẹ̀ wa ń bí àìlẹ́kọ̀ọ́ nípa pé kárákọ̀yìn sí ẹni tó ń tọ̀ kò mọ níbẹ̀ wọ́n mú kọjá bẹ́ẹ̀ wọ́n mú débi pé ohun tó ń bẹ lábẹ́ ló ń bẹ lábẹ́ tiwa náà so wọn àwa kí n fi mọ ní pé kárákọ̀yìn sí ẹni tó ń tọ̀ wọn fẹ́ẹ́ lè sọ pé kí lórí tó ń tilọ̀kùn mọ́ rí ó ń láti jẹ́ pé nǹkan kan ń rẹ̀ tí ò fẹ́ kéèyàn orí ni. ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wa ilé ìtọ̀ wọ́n máa ń kọ́ wọ́n máa ń kọ́ níkọ̀ ni bíi kẹ́ni mẹ́rin márùn wọlé papọ̀. wọ́n á ní kílẹ̀ ń bò tẹ́yìn ẹgbẹ́ sì yẹn bá fẹ́ para so hadith pan tọ̀ ṣùgbọ́n ká máa fẹ́ wo ara wọn ìyẹn ló ṣe wọ̀ ìyẹn wá ní báwa ṣe ń kọ́ tọ́lẹ̀tì mọ́ṣáláṣí wa lénìí ló ń fààyè sílẹ̀ fún tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. so gbogbo ibi tọ́lọ́mù bá ti ní káwa náà ní ipa kó nínú design mọ́ṣáláṣí òun la lè ṣe ń bẹ àwọn ọkọ yín pé gbogbo àdúgbò tí wọ́n bá wà wọ́n má pa mọ́ṣáláṣí tì the only way tá a lè fi tún àwùjọ ṣe ni pé ibikíbi tá a bá wà kí wọ́n mọ impact aládùúgbò yẹn á máa lọ kírun bẹ́ẹ̀ kò ní burúburú nù nǹkan mẹ́wàá wọ́n á pè wá sí kan bẹ́ẹ̀ tí wọ́n bá tiẹ̀ ní kò sí nǹkan kan táwọn fẹ́ pé apá súnà yìí sí tẹ̀bílíìgì ni ọ̀rọ̀ tọ́ílẹ̀tì nìkan ni kó bá àwọn mójútó ó yẹ ká sì ní ń pàtẹ níbẹ̀ tí wọ́n bá fẹ́ design toilet. ṣé wọn pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí eh, àwo tí wọ́n tún dúró tọ̀ ni wọ́n ń lò fún ọkùnrin sì yes tó ń ti bẹ́ẹ̀ náà tá a bá tiẹ̀ ní bẹ́ẹ̀ ni ọkùnrin tó ń dúró tọ̀ wọ́n lè má ra rẹ̀ níbi pé a fẹ́ abẹ́ a tọ́ṣọ ṣe òhó lè máa hàn so kán wá nǹkan bíi pákó kán fi demarcate ààyè ẹnìkọ̀ọ̀kan ara àwọn mọ́ṣáláṣí kan tó yẹ pé bí àwọn ti ń débẹ̀ náà sá ah, àwọn tí wọ́n bá wọn design eléyìí alágbọ̀ọ́yé ni wọ́n. so ẹ̀yin obìnrin tí wọ́n á ní the privacy ìgbà ọkùnrin lọ torí pé nature aṣọ pé yìí ń wọ̀ ó require pé tẹ ẹ ní privacy dáadáa so abala tó bá jẹ́ tàwọn ó nù sẹ́yìn náà sọ jẹ́ sí pé wọ́n demarcate ẹ̀ kẹ́ni tó ń gbọ́sẹ̀ àbí tó ń tọ̀ kó má jẹ́ ń tẹ́lòmíà máa rí àìjẹ́ bẹ́ẹ̀ tẹ ẹ máa dúró dira yín téèyàn bá ṣe àgbákò àwọn ìyá wa tí ò ní sùúrù níbi tí wọ́n ti fẹ́ lọ tọ̀ tí wọ́n dẹ̀ ṣe bá ṣe ń sọ yìí ẹ̀wọ̀n á gbálẹ̀kùn mọ́ lórí wọn láwọn ò mọ tó ń fi ń pamọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo bẹ̀ nítorí tọlọ́hún ẹ jẹ́ ká máa mọ̀ pé àwọn ìyá yìí náà kọ́ àwọn tó yẹ kó ṣàlàyé ọ̀rọ̀ fún ọ ní òṣè débẹ̀ sùkọ́ àwọn amúṣu wọ́n lè bú yín wọ́n lè sọ gbogbo ẹ̀ ẹ ṣáà máa fèsì ṣẹgbọ́ ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa náà ni pé ká para mọ́ tá a bá lọ gbọ̀nsẹ̀ àbí tá a bá lọ tọ̀. ká wá tún rí dájú pé lákòókò tá a fẹ́ wọ àyè ẹ̀gbìn yìí a ní máa mú àwọn nǹkan tí wọ́n kọ orúkọ ọlọ́run ọba sí bíi mushaf bíi àwọn bóyá magazine àbí nǹkan kan tá a mọ̀ pé aya quran wà ń bẹ́ẹ̀. a fẹ́ ká máa mú lọ sí àyè ẹ̀gbìn yìí. bá ní kí nìdí, àkọ́kọ́ ni pé ọlọ́run ọba sọ nínú Suratul Hajj ó ní wàmẹ́yìn azum ṣàá ìrọ̀lá fa iná hamin tọ́pọ̀ kòló. Ó ní mi máa ṣe àpọ́nlé fáwọn àwọn àmì ẹ̀sìn ara ìpáyà ọlọ́run ọba ni. Àpọ́nlé fáwọn àmì ẹ̀sìn kí ẹlòmíà bí wá léèrè á ní tóun bá jókòó tí quran wà lórí ẹni tóun wá gbé ẹsẹ̀ sí ẹ̀gbẹ́ quran báyìí ṣé hadith wà tó ṣe léèwọ̀ ṣé ìmọ̀ hadith tó ṣe léèwọ̀ àrí hadith. ṣùgbọ́n gbogbo wa náà la mọ̀ yìí pé nǹkan tá a bá ń kásẹ̀ lé a kì í sábà kákó nǹkan àpọ́nlé. so ibi tá a mọ̀ pé a fẹ́ gbẹ́sẹ̀ lọ pé pé ẹsẹ̀ wa lè ṣèṣì gbá irú bẹ̀pẹ́ kọ́lé ẹ̀ká gbé quran lé. ẹni bá ṣe léyìí tó bá ní hadith dà tó ní kò sí hadith a wàá fi àyà yìí dá lóhùn pé gbogbo àwọn tí bá máa ṣe àpọ́nlé fáwọn nǹkan tó já mi ọlọ́run ọba ọlọ́run ní ara àpáyọ̀ ọlọ́run ni. irú ẹ̀ òun náà lànàbì ń ṣe sọ́dọ̀láhù alẹ́sọ́nà tí wọ́n ní olórù kankan tó máa ń wọ̀. wọ́n wá kọ muhammed rasulillah wọ́n kọ sí ara òrùka ẹ̀. anas ọmọ malik tí máa sábà bá rìnrìn àjò طواطن آية كان إذا دخل الخلاء وضع فاتمة حديثي أبدأ أم كوتنتيك بابا بقي ضعيف شباب أم Thank you. bí hadithi ṣe lọ tó wọn ní àǹfààní tá a fẹ́ yọ nínú ẹ̀ àti rí yọ nínú aya quran tó ní ká má mú àwọn nǹkan tó bá jẹ́ àmì ọlọ́run ọba ká má mú nímú àmúṣeré ká má mú nímú tí ó yẹpẹrẹ. sọ ló fi jẹ́ pé bá a fóun tíra yìí bá hadithi yìí tó òun náà sọ pé lẹ ṣùgbọ́n yóò àǹfààní pé ohun tóun fẹ́ lò tóun fi kó tiẹ̀ ó wà nù áyà pé wọn nǹkan tó bá jẹ́ àwọn àríṣàmì ọlọ́run ẹ má fi ojú yẹpẹrẹ wò wọ́n ẹ má sì ṣe wọ́n níṣe kò tó nǹkan. eléyìí kò gbọdọ̀ wá bá wa dé lẹ́bù pé ká tún wá fi àṣejù kú wọ́n júwe. ẹrú ọlọ́run kan báyàn kan wọ mọ́tò ó wá fi mushaf quran ó fi sí orí dashboard mọ́tò ẹni tó to quran sórí dashboard mọ́tò ìkànnù méjì àbí jù bẹ́ẹ̀ lọ ló lè mú un ṣe bẹ́ẹ̀ yálà kó jẹ́ ẹni tó jẹ́ pé láti gbàdégbà ó ń ṣe mọ̀rọ́jà hàn ó ń revise àwọn àyà tó fẹ́ há ó wá fẹ́ kí quran yẹn wà lárọ̀ọ́wọ́tó tóun bá fẹ́ gbàgbé kóun sáré yẹ̀ wò tó bá jẹ́ẹ̀dì tó ṣe bí sórí dashboard nìyẹn kì í ṣe bídà tó fi quran sórí dashboard yí pé canada l'accident oníbídà ni torí pé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam kò ju èrò ẹ̀ fún wa irú ẹ̀ náà lẹ́yìn tó ń fi tó bíù síbi mírọ̀ mọ́tò wípé kó má bàa láksidẹ̀ǹtì. ìkẹta ẹlòmíì lòun fi síbẹ̀ torí kí wọ́n lè dáhùn mọ̀ pé mùsùlùmí lòun. wẹ́l ọkùnrin tí ò bá nínú gbọ̀n wọ́n ní dìtẹ́sìlì láti dá mọ̀. ṣùgbọ́n tọ́lá ń bá ṣe ní áhùn fún náà tẹ̀yìn títò tẹ̀ láàánú easily ni wọ́n máa dẹ́yìn wọn ṣùgbọ́n àwọn ọkọ yín èyí tẹ́sí ò báyìí tí ìyé tó ó lè nídìí tẹ́sbíù fún tó dá mọ̀ but àwa dúpẹ́ fọlọ́n pé à nídìí tẹ́sbíù so à ń fi tẹ́sbíù kọ́ à ń fi quran sórí dashboard kí wọ́n lè mọ̀ pé mùsùlùmí ni wá àbí fún protection àdádálẹ̀ ẹ̀sìn ni kò sí ládà kan tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ orí ibú ni fẹ́ni tó ń ṣe é lẹ́yìn tá a ti ṣàlàyé tó ti yé pé àdádálẹ̀ ni ṣùgbọ́n tó fẹ́ máa fi rántí pé kóun lè sáré sí i kóun kà á eléyìí ò ní tako súnà ọ̀tọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ni pé ọmọ ọ̀yá kan wá fi tiẹ̀ sórí dashboard ẹnìkan tó wá gbé ní mọ́tò ó wá mú kúrò lórí dashboard ó wá bẹ́ńtọ̀ pé kí lẹ rí oníṣòwò pé òun ń pa ni wípé kó òun ń pa àmọ̀ yẹn ní n tá lè sọ pé mímú kùránì kúrò nínú òrùn àti ń tán kùránì lé kàá báyìí lọ ọlọ́run ọba ni. Eh, everyday lòun ń yọlé lórí lòun ń wọ̀lé lórí tó ti yẹ yín sìn but pé kùránì síbi àtẹ́lẹsẹ̀ àtàwọn àyè tá a rí pé yẹpẹrẹ kò dáa tó ló fi jẹ́ pé tá a bá wà nínú ilé tí kùránì wà ńlẹ̀ lẹ́ẹ̀kọ́ yẹn kó má àyè àyè tí ò pọ́nlé ilé tó yẹ pé atẹ́ni sílẹ̀ àti ìyẹn kì í ṣe wọ̀ wáyé pé ibi táwọn náà ń jókòó sí ni but ká má sì síbi tó yẹ pé intentionally àbí mistakenly ẹsẹ̀ wa lè lọ́bẹ̀ ká lọ tẹ̀ ẹ́ ẹni bá rí koran lórí ẹni tó wá ń mu kúrò lẹ̀ tó ti sórí chia tá a kí ló dé tó ní mò ń páyà kí wọ́n má tẹ̀ mọ́lẹ̀ ara àwọn tọ́lọ́wọ́ bá ròyìn pé wọ́n ń pọ́n àwọn àríṣàmì òun lé ni tẹ ẹ bá wá ní ẹ̀rí olómi àlè fi sórí ẹni àá dáhùn pé kò sẹ́ẹ̀rí tó láàlè fi sórí ẹni ṣùgbọ́n kò sí bẹ́sẹ̀ ò tẹ̀ ẹ́ tó bá wà lórí ẹni pàápàá jùlọ tí kì í bá ṣe pàwọ́ tá a fẹ́ kà á a wà nítòsí ibẹ̀ ẹ jọ ṣe ń gbọ́rọ̀ yín wé nà. nípa báyìí ẹ wọlé ìgbọ̀nsẹ̀ mushaf tá a mú dání tá a bá bẹ̀rẹ̀ àbílẹ̀ ìtọ̀ tá a bá bẹ̀rẹ̀ mushaf lè jábọ́ sínú ìtọ̀ kì í ṣàpọ́nlé fún quran la ṣe ní ká jọ àwọn nǹkan tó bá rí bẹ́ẹ̀ ká yọ ọ́ síta kó tó di pé awọ bẹ̀. ìkẹta التسمية والاستعاذة عند الدخول كما سيرك لون وبا كشي بسم الله كتو دي بي أو بتاتي في بنفسه أبتاتي في توب بسم الله لنبي سو شتي وني وهذا إذا كان سيدخل البنيان ويقولها عند تشمير أفا وطلع يكون ó níyẹn tó bá jẹ́ wípé ibi téèyàn fẹ́ wọ̀ enclosure tí wọ́n kọ́ ni bíi toilet inú ilé ṣùgbọ́n àwa wà á dáhùn wípé rárá lónìkan o kódà téèyàn bá fẹ́ wọ ẹ̀yìn kùlé ibi tó jẹ́ nu igbó náà torí pé ànábì ìṣe ẹni pé a máa sọ pé aláhùnmá ó ní àrùn ròbíkà mínà lóbùfọ̀ lọ́kàbà yìí ìwọ́lọ́run mo wáṣọ ẹ̀ kúrò níbi aburú takọtabo àwọn àǹjọ̀nú. tó bá sọ eléyìí tán ó tún wá fi kún fún wa wípé fẹ́tùrù máa bẹ́ẹ̀ náà jẹ́nu wà àwòrán àti bẹ́ẹ̀ni àádọ́n ìdá dákọ̀lá àhàdùkùmọ̀lùkọ̀lá ayẹ̀kọ́lá bísímìlá. ó ní lẹ́yìn tá a bá ti wọbẹ̀ tá a fẹ́ bọ́ṣọ ó ní gàgá tọ́lọ́hún ní kó máa dé ojú àwọn àǹjọ̀nú tí wọn ò fi ní máa rí hòhò yín tẹ̀ ẹ bá ń bọ́ra sílẹ̀ ẹ máa gbé dáadáa káwé wọbẹ̀ á sọ pé aláhùnmá iná àwọn òbí kàmínà lọ́dọ̀ kaba yìí àwa wọbẹ̀ a fẹ́ bọ́ra sílẹ̀ àkọ́kọ́ sọ pé bísímìlá ó ní tá a bá ti ń sọ pé bísímìlá ọlọ́run ò ní jẹ́ káwọn ọmọ àǹjọ̀nú kí wọ́n rí èyí tọ́lọ́run ọba ṣe tó jẹ́ òfà wa wọ́n máa wò wá wọn ò ní rí wa ká lè gbọ́yé toilet àtàwọn ààyè kọ̀ọ̀kan tá ànábì júwe nu súnà bí ààyè ibi tí wọ́n bá ti ń sin àwọn ràkúnmí ó láwọn àǹjẹ̀nu nífẹ̀ẹ́ láti máa lò sáwọn ààyè wọ̀nyí. kò wá síbi toilet ń ṣe fáìn tó aláwo ni ẹ̀jà kóòzì àbí kí wọ́n ń pè lówó bẹ́ẹ̀ kò ní káǹjẹ̀nu má sí ń bẹ́ẹ̀ o lópin ìgbà tó bá jẹ́ pé ìgbé àtìtọ̀ náà ló ń wà nú àwo ọ̀hún àǹjẹ̀nu wà bẹ́ẹ̀ àfojúrí wọn ni. na èyí tó wá pọ̀ nínú àwọn nǹkan táwọn èèyàn máa ń forí kó tí ó wàá di ọ̀ràn ńlá tá a máa wá bá a ṣe fẹ́ ṣe rókíà fún wọn wọ̀láhì tá a bá ti ń ṣe àwọn ẹ̀kọ́ kéékèèké yìí ọlọ́run á máa fi dènà àwọn àbúrú táwọn àǹjọ̀nú tó ń fi ń kàn wá látara súnmọ̀ kéékèèké yìí. lábala yìí ni wọ́n á fẹ́ fi ẹ̀kọ́ kan kún nígbà kan rí àwọn kan máa ń sọ wípé ìdí tí wọ́n ṣe ní tá a bá wọ toilet wípé ká má wẹ̀ ní hóhò táwọn kan fi sọ bẹ́ẹ̀ ni o kì í ṣe fáwọn mẹ́bìrì lónìí ká má wẹ̀ ní hóhò torí aisha ti sọ fún wa pé òun àtànábì máa ń jọ ń wẹ̀ tóun ó máa wo tiẹ̀ tí ó máa wo tòun ó sì ń sọ láti fi dẹ́n tó bí léèrè lóhùn ni pé ṣé èèyàn lè rí hóhò ara ilé ẹni nípa bá a wo toilet lópin ìgbà tó bá yẹ pé toilet yìí wọ́n bò lórí wọ́n bò lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kò sójú ẹ̀dá ọlọ́run kan tó jẹ́ màá nẹ́bí ádámọ̀ tá a rò pé ó rí wa àmọ́ tó ṣe léèwọ̀ fún wa láti wà ní hóhò. tí wọ́n bá wá dáhùn wípé àwọn àjọyún ó máa rí yìí a máa sọ fún ọ pé ẹni bá tẹ̀lé nǹkan tá nẹ́bí sọ ó ní tó bá ti ń sọ bísímìlà ọlọ́run ọba ní gàgá ó máa wà láàárín wọn àtàwa wọn ò ní rí wa. ṣùgbọ́n ẹni bá ti ṣe ojú ọ̀nà sínú náà lẹ̀ ọ̀nà tí ò lópin tí ò sì ní bá kò ní gbégúnlẹ̀ síbi tó ń lọ ni ó máa tọ̀. àwọn ìwà sọ fún yín pé rárá ọ̀run èèyàn ní kẹ́ ẹ ṣán bàǹtẹ́. wọ́n nítorí pé àwọn àǹjọ̀nú ó máa ya fótó yín fótó táwọn àǹjọ̀nú ń yà yẹn òun ló ń fa àkúdà àwa ní àmọ́ kankan tó sọ bẹ́ẹ̀ tó ti bá ti mú un ẹni tá a bá fẹ́ pè sí pé pàtàkì má máa ṣíhòòhò lẹ̀ níbi tójú àwọn ẹ̀dá ti ń rí ẹ àwọn hadith tó correct tó jẹ́ sunna ó wà tá a lè fi pè é a ní nǹkan máa hun nǹkan míì láti fi pèpè sí dáadáa yìí torí látara tá à ń hun ìmí ìtọ́lọ́wò ní kẹ́ ẹ fi jíṣẹ́ ẹ fi kún débi pé ẹlòmíì ò wá mú kókókókó pé ìwọ tó bá ń wẹ̀ láì jẹ́ pé o ṣọ́bàǹtẹ́ ò kì í ṣe ahlùsúnà àti rẹ́rìí tó sọ pé dandan ni pé kó o ṣọ́bàǹtẹ́ tó bá fẹ́ wẹ̀. Naam, takdim rijli yusra ti dukhul wal yumna fi khuruj. Tá a bá ń wọ tọ́ílẹ̀tì yìí, a fẹ́ ká gbé ẹsẹ̀ òsì wọlé, ká gbé ẹsẹ̀ ọ̀tún jáde. A sì ti sọ tẹ́lẹ̀ wípé lákòókò tá a bá ń tọ́ àbí tá à ń gbọ̀nsẹ̀ lọ́wọ́, a fẹ́ ká dojú kọ قبلة قال أبو أيوب um, um, Abu Ayyub Lansari ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ báyìí pé tẹ́ ẹ bá lọ tọ̀ àbí tẹ́ ẹ lọ yàgbẹ́ fàlàtà tàkìbìlù kìbìlẹ́tà wọ̀lá tẹ̀sítẹ̀dìbìrú ha ẹ má ṣe kọ̀yìn sí gábàs tẹ̀ ń kọjú sí kírun ẹ má sì ṣe kọjú sí ṣùgbọ́n ẹgbẹ́ kíbla fẹ́gbẹ́ òsì àbí ẹgbẹ́ ọ̀tún. Abu Ayub ní nígbà tá a wá dé ilẹ̀ sham sham níbi tí wọ́n ń pè ní syria lónìí tí wọ́n ti ń jagun yẹn láyé ìgbà náà àwọn roman empire àwọn ló ń ṣèjọba lórí sham so àwọn christians pọ̀ ń bẹ̀ ń gbà yẹn wọ́n nígbà tá a wá dé ilẹ̀ sham àwa bá wọn toilet tí wọ́n mọ kalẹ̀ tó sì jẹ́ pé wọ́n do tí wọ́n bá fẹ́ gbọ́n tàbí tó fẹ́ tọ̀ nínú wọn yóò máa dojú kọ kàábà àgbọ̀ ayúbọ a ní tẹ bá rántí nígbà kan tí mo ṣàlàyé hadithi mo ní àwọn àfáà pín sí méjì lórí ẹ àwọn kan ní ẹ má dojú kọ gábàsì yẹn pé èèyàn bá lọ gbọn sí àbí tó lọ tọ ní gbangba ni wọn ní ṣùgbọn téèyàn bá ti wà nínú ilé torí ti wà nínú ilé ògiri ti jẹ gàgà láàrin òun àti gábàsì àwọn apá kejì àwọn ní rárá àtipa wà ń ta àtipa wà nínú ilé àwọn eléyìí ló wá rọrọ sọ. So ẹ̀rí tí wọ́n rọ̀rọ̀ sọ ni pé abu ayyub lansori sọ̀hádà nàbì ni ó nígbà táwọn délẹ̀ sham ó ń fi sham ó fi ń kọ̀m̀pẹ́à mọ́tà tí wọ́n ti ń bọ̀ torí pé ní mọ́tà àwọn òun ní toilet nínú ilé bí ìṣe wa nílùú òkè láyé àtijọ́ ni kò ń ṣe é sìn jẹ́ pé agboolé wọn ń sábà ní toilet igbó tó wà nítòsí wọn náà máa lọ gbọ́nsẹ̀ sí ìyẹn náà lè ṣe tàwọn náà láti ilẹ̀ pé ẹni bá fẹ́ gbọ̀nsẹ̀ á jáde kúrò lágbolé á lọ sínú desert ni. so hadith yẹn apply easily níbẹ̀ ọ̀tìgbà tí wọ́n dé sham àgbẹ̀yẹ àwọn àbó àyùbù là ń sọ́rí ni pé hadith yẹn sì bá wọn wí náà tòun ti pé nínú ilé làwọn ń wọ̀ táwọn yẹn design àwọn ńlá ti sọ pé káwọn máa kọjú sí gẹ́gẹ́ àbú ẹnìm harif anha wọn ò tẹ́kùrù lọ́hà tààlà hadith yẹn wà ní buhari àti muslim ó ní nígbà táwọn wá dé sham táwọn rí bí wọ́n ṣe kọ́ tọ́lẹ̀tì wọn tó fẹ́ jọ nu téyìn náà ń pè ní tọ́lẹ̀tì aláwo ń sìn ó ní táwọn bá ti wá wọbẹ̀ àwọn ò wá ṣọ́ pé káwọn má fẹ́ fi kíbla àwọn ò tún wá ṣe islam la ṣe sọ yí pé bẹ́ẹ̀ ni ká padà wà nínú tọ́lẹ̀tì. ولكن قد صح عن ابن عمر أنه قال لقد رقيت يوما على ظهر بيت لنا فرأيت رسول الله على على لبنتين مستقبلا بيت المقدس لحاجتي. وإذا كان مستقبلا بيت المقدس فهو مستدبر هو مستدبر للكعبة. أم أفايني شبا ليتا شالاين تي أبو أبو أيوب الأنصاري صحيح أما حديثك فواني ابن عمر تين صحيح أون غوري لكن جوكو wọ́n sì rí ànábì sallallahu alayhi wa sallam tó ṣe ó dojúkọ baitul maqdis ó dojúkọ jerusalem ó dẹ̀ ń oúntọ̀ àbò ń gbọ̀nsẹ̀. àfa ẹni bá ti dojúkọ jerusalem ó ti kọ̀yìn sí kaaba. so tó bá báyìí báwo la ṣe fẹ́ reconcile hadith yìí pẹ̀lú èyí tá à ń bá bọ̀ tó sọ yí pé ká má dojúkọ ọ́ ká sì má kọ̀yìn sí i. kóńtù wọ́fi fáàmì hàdéènì làhàdìfẹ́ẹ̀nì àrùbà àkọ́wàl lẹ́ṣọ́rọ́ lè áhàlì lẹ́ẹ̀lì. àfa yìí wá dáhùn ó ní ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn àfa onímọ̀ ni wọ́n gbà ṣàlàyé hàdéèfẹ̀ yìí àlàyé mẹ́rẹ̀ẹ̀rin yẹn lágbára ọlọ́run tó bá di ìjókòó wa tó ń bọ̀ lórí fọ́k àá máa ṣe fún wa so ní ṣókí um, àwọn nǹkan tí a bá wa sọ lénìí lórí ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká lò tá a bá wà ní toilet ìkan wà tí wọn mẹ́nu bá ń bí eh, tí màá fẹ́ fi kún kí n hang microphone níbí òun náà ni pé nínú nǹkan tá a fẹ́ ni pé tá a bá wọ toilet ọ̀rọ̀ sísọ àfẹ́ kúndùn ọ̀rọ̀ sísọ ńbẹ̀ lóòótọ́ ààrí text tó pàtó sọ wípé èèwọ̀ ni ká sọ̀rọ̀ nínú toilet tó sọ pàtó bẹ́ẹ̀ ṣùgbọ́n ká má kó bẹ́ẹ̀ torí pé ààyè ẹ̀gbin ni tí necessity tó bá bí ká sọ̀rọ̀ ń bẹ̀ kìí ṣe wọ̀ tí necessity bá bí ká sọ̀rọ̀ ń bẹ̀ kìí ṣe wọ̀ ṣùgbọ́n wà nínú nǹkan tí a mọ̀ wípé ẹ̀kọ́ dáadáa ni pé táǹtà bá wà nù toilet ká máa panu mọ́ wàláhù alam so ibi tí asọmọ yìí kọlọ̀ ń jẹ́ kó yé wa bí bá a ṣe gbé kalẹ̀ fún wa lọ. ìdí tí mi ṣe ní fẹ́ kọjá ibí ni pé ìkan náà ọmọ ìyá wa ń ṣe marriage lẹ́nìí àwa tí wọ́n invite ti mọ ń tọ̀hún àtàwa tí wọ́n invite àtàwa tí wọ́n invite tó gba jọ kárán ti ṣàdúrà fún sísá wa náà kọlọ̀ ń fi àlùbáríkà tó pọ̀ sí marriage ẹ̀. sísá khadija akínọlá àwa tí wọ́n pè ní ká lọ ẹni tí wọn pè kó fàdúrà ránṣẹ́ torí pé nínú ẹ̀kọ́ súnmẹ̀ ni wípé ẹni bá múra lẹ̀ fóun fẹ́ gbàlejò ẹni mẹ́ta tọ́gbé èèyàn bá lọ yaba afara nínú yẹn so àwọn ni wọ́n mọ tí wọ́n rí tán ṣe ní àwọn kan làwọn pè so mo gbẹ̀yìn torí tọ́ lọ́hùn kó má dàbẹ́ ni pé wọ́n ń jí márèjì ṣe la ṣe ní ká announce ẹ̀ fún wa pé kẹ́ ẹran ti ṣàdúrà fún wọn ṣùgbọ́n àwọn tí wọ́n pè nìkan ni kí wọ́n attend gbogbo yìí tá a bá so ọlọ́run àjẹkọ́lá àlùbáríkà abẹ́ ọlọ́run ẹni tí sísá wa náà rí tó fojú jọ ní rí ọlọ́mọṣàṣe rí fún un kóun náà kóńtọ̀ òun náà bá dáadáa lára sísà wájú bóun náà ṣe rò lọ àwa tá a ti ṣe síwájú wọn ọlọ́mọ àtúlẹ̀ wa o kò sẹ́ni tí í ṣe marriage tẹ́sì padà wàá yé tí ò ní ní nǹkan kan ó kéré jù tí a máa kábàámọ̀ ẹ̀ sọgbọ́dọ̀ mi kò sẹ́ni tó ṣe marriage tán tẹ́sì tó wá yé tí ò ní rí ó kéré jù nǹkan kan tí a máa kábàámọ̀ ẹ̀ ṣùgbọ́n nǹkan tá à ń kábàámọ̀ ẹ̀ yìí kò ju ń tọ́lọ́wọ́n ọba lè fi kó fún wa lọ tí mo bẹ ọlọ́run bó ṣe rí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan ẹ̀yẹ wa tó lágbára. ó ṣe àwọn ọkọ wa bó ṣe ń wù wá ọlọ́run máṣá ìdára lóhùn lórí wọn sùúrù táwọn ń wù wá ṣe láti rẹ́sàn tó pọ̀ gbà lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run dákun má jẹ́ kí sùúrù náà ràn wá láti ṣe ọlọ́lá ìlàlá ìlàlá níwọ̀n bíi thirty minutes a máa fẹ́ gba question àwọn sísà kan àtọ ẹ kí wọn rí mi lẹni mo fẹ bẹ wọn torí tọlọrun ẹni títí ẹ ò báyìí tí ìwọ emergency kí wọn yọǹda mi torí time tá a dá pé afẹdébi marriage yẹn bọtẹn títí ẹ bá wà very very necessary ẹ tí a bá ti ṣetán kó sáré rí mi kó tó di pé à ń lọ yes um, thirty questions ah alhamdulilah before your questions kí n mẹ́nu ba question kan tí mo abdulrahman béèrè ńlá sitting nípa hadithi pé ṣé téèyàn bá bọ́ bàtà lẹ́yìn tí ó fọwọ́ pa socks àbí hoof ṣé òótọ́ ni pé bíbọ́ yẹn ó ba àlọ́lá yẹn jẹ́ now yàtọ̀ sí focus sínú àti mo kà sí ọ létí njọ́ yẹn tó sọ wípé bíbọ́ kò bàlọ́ àlá jẹ́ a tún wá lọ nu tíra mi eh, alimosu alfekiya ti hussein alawaisha òun náà sọ ní títí pọ̀sùn náà sọ ó ní téèyàn bá fi ọwọ́ pa ìbọ̀sẹ̀ àbí hoof bàtà lẹ́yìn tó fọwọ́ pa tó bá bó bàtà ẹ̀ tí kìí ṣe pé só kìí ṣe pé tọ̀ kìí ṣe pé nǹkan kan náà nǹkan tó ń bàrọ̀ àlájẹ́ jáde lára ẹ̀ tó fi wọ bàtà yẹn padà ó ní kò sí nǹkan kan tó bá lò àlẹ́ ẹ̀jẹ̀ ẹ asọ̀rọ̀ umar ni umar abdulrahman sọ pé mo kóòt lọ́jọ́ náà lọ́hùn mo wá tírèsì asọ̀rọ̀ umar yẹn mi ń rí ṣùgbọ́n a rí asọ̀rọ̀ sẹ́yìdìnà ali ọmọ àbú tọ́lì wípé òun ṣe nǹkan tá à ń sọ yìí ó gbọ́ bàtà lẹ́yìn tó ti fọwọ́ pa á ó dẹ̀ wọ́ padà láì jẹ́ kó tún àlùwàlá ṣe màá kàn fi kún wípé. Afa awaisha, aisha ó wá mẹ́ńsàn wípé òótọ́ làwọn àfa kan sọ wípé téèyàn bá bọ́ bàtà àlùwàlá yẹn bàjẹ́ so that ẹni tá a gbọ́ lẹ́nu ẹ̀ àní máa fojú onísọkúsọ wò ó kódà ó pín wọn sọ́nà mẹ́ta ó láwọn kan sọ pé téèyàn bá ti bọ́ bàtà yẹn àlùwàlá yẹn ti já kó tún ṣe wípé àwọn kan sọ wípé tó bá bọ́ bàtà yẹn àlùwàlá yẹn ò já but ó ń di ọ̀ràn yàn fún láti tún ẹsẹ̀ yẹn nìkan fọ̀ nínú àwọn àfa náà ni pé àwọn kẹta ìpín kẹta àwọn ni wọ́n ní rárá kò sí nǹkan tó fọwọ́ ba àlùwalẹ̀ na sheikh nasir bin alalbani ó wá ní position mẹ́tẹ̀ẹ̀ta ta state yìí ìkọ̀ọ̀kan nú ẹ̀ la afẹ́r a orí pa pé àwọn ẹni ìṣáájú ló mú positions yẹn ẹgbẹ́ mi ó dáadáa àwọn kan ní tá bá bọ́ ọ tá a wọ̀ padà àlùwàlà wa wà intact. Àwọn ọkùnrin tá a bá ti bọ́ ká tó wọ̀ padà á fọ ẹsẹ̀ méjèèjì kálọ̀ láì tó wà intact. Wọ́n ní ká tún àlàlà Àwọn kan wá ní rárá àlùwàlà la máa tún ṣe ìpín mẹ́ta nìyẹn. Èwo ló wá correct jù? Now Sheikh Nasiruddin Alàgbà ni wá ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta la rọ̀rọ̀ wọn fi kì sọ́dọ̀ àwọn ẹni ìṣáájú ṣùgbọ́n èyí tí a rí ẹ̀rí tó fi wá lọ́kàn balẹ̀ jù lé lórí òun náà dẹ̀ ni majority àwọn àfa wà lórí ẹ̀ òun ni pé kò sí nǹkan tó fọwọ́ ba àlọ́ aláyẹ nìyẹn. wọ́n wá quote ẹ̀ eh, asar sayidina ali anhu wípé òun ṣe bẹ́ẹ̀ tó bàtà lẹ́yìn tó fọwọ́ pa àsìkò òun tó lọ kírun ẹ̀ kó tún àlọ́ màá fún yín ní last sitting mo wáyé wọ́n ní nǹkan ló ń ba àjẹ́ téèyàn bá fọwọ́ pa yálà tó jẹ́ pé jànábà ṣẹlẹ̀ ṣẹrántí àbí ìkan nínú àwọn nǹkan tó máa ń ba àlàlá jẹ́ normally àbí bẹ́ẹ̀ kí píríọ̀dì tí wọ́n ní ká fọwọ́ padà kò wà yẹn àlàyé tó wà ń tí n pa tí mi ò àjò mo àlá nígbà tí mo ó wọ bàtà mi ó wá já nígbà tó já ṣáà pé wọ́n ní tó bá ti jẹ́ pé lórí àlọ́ àlá tó complete la wọlé a lè máa fọwọ́ palọ̀ títí for twenty four hours àbí now lẹ́yìn twenty four hours yẹn mo ń láti tún ṣe àlọ́ àlá olómi tí màá fọ ẹsẹ̀ nǹkan tí wọ́n sọ nìyẹn kò túmọ̀ sí pé lẹ́yìn twenty four hours yẹn mo sómi nsómotọ̀ mi ń tọ̀ àlá yẹn ti bàjẹ́ àwọn kan bẹ owó nínú àwọn èèyàn wọ́n wá ń pè àtàkùn pé kò rí bẹ́ẹ̀ o téèyàn bá ṣàlàlá láàárọ̀ ìní tó ṣàlàlá olómi lẹ́yìn tó ṣe tán ó wá wọ sọ́ọ̀tà bí bàtẹ́ for the whole of today títí di àárọ̀ ọ̀la ìrún márààrún yẹn tálọ̀ àlá yẹn bá ń já ó lè máa tálọ̀ àlá ṣe tí á dẹ̀ máa fọwọ́ pa ẹsẹ̀ tí ò ní fomi ṣàn tó bá wá kọ̀ntínú bẹ́ẹ̀ tó pé àlọ́ àlẹ́ ò já títí di ọ̀tún lámì kò sí nǹkan tó ní kò lè fàlọ́ láyé kírun so a ní sọ pé ó ti kọjá ọjọ́ kan wípé àlọ́lá tó ṣe lánàá yẹn kọ́ ó ti bàjẹ́ wọ́n níyẹn kọ́ ni wọ́n ń sọ ẹ jọ ṣó clear nǹkan tí mò ń sọ yìí alihamudulilah kò clear ó dà ẹ wò báyìí sìn ká ní láàárọ̀ èmi nígbà tí mo fẹ́ kírun sóbì mo ṣàlùwàlá olómi torí pé ẹni máa fọ́ pa bàtà àbí socks a ní afẹ́kọ̀ọ́ bàtà hófù yẹn kó wọ̀ lórí àlùwàlá olómi ìyẹn ni pé àkọ́kọ́ ṣe àlùwalá ẹ̀ ó máa jẹ́ àlùwalá olómi tó máa fọ àfomi fọ ẹsẹ̀ tó bá ti wá wọ bàtà yẹn àsìkò àyílà wa tó ó rántí pé àlùwalá tó ń ṣe láàárọ̀ olómi ni òun fọ ẹsẹ̀ ni tó bá débi kó fọ ẹsẹ̀ kò ní ìdìkú bọ́ bàtà yẹn á kàn fọwọ́ pa lórí ó lè ṣe bẹ́ẹ̀ fún asr ó ṣe bẹ́ẹ̀ fún maghreb ó ṣe bẹ́ẹ̀ fún ishaq ó tún di àárọ̀ kó tó nídìí pé kó tún tún ẹsẹ̀ yẹn fọ̀ completely ṣé ẹ̀ yé wa but tó bá wá jẹ́ pálọ̀ aláyẹn ò já ká ló ṣàìsùn mọ́jú tó ti yé àlọ́ aláyẹn ò já tí sóbì fi tó kò túmọ̀ sí pé kò lè lọ fi àlọ́ aláyẹn kírun so tó bá tún lo the next twenty four hours tọ́lọ̀ ń bá ní kálọ̀ alẹ́ ẹ̀ má jà fọ́sẹ̀ kan tó ti yé kó máa fi kírun ẹ̀ lọ nǹkan tá à ń sọ nìyẹn ṣùgbọ́n tó bá ti já ó ti dọ̀rọ̀ yàn fún pé ńgbà tó ti kọjá èrò odidi ọjọ́ kan ó ń láti tún fọ ẹsẹ̀ normally kó tún tó wọ̀ padà so tó bá tún ti wọ̀ padà ó tún lè bẹ̀rẹ̀ counting mi ṣó ti clear nsìn so question mi. mo ní kẹrin mi létí kan bisimilah kí ni. mi ìrántí check sorry please tábà pàdé next inshallah. ẹ jọ ẹ̀yin mọ̀ ẹran mi lé tábà délé mo ní wọ́n béèrè question pé ẹran tí wọ́n pa tí wọ́n normally but ẹ̀mí ò tí ì bọ́ lára ẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fa ẹran um, awọ ara ẹ̀ òun ni sísá wa béèrè pé kí ni ìdájọ́ ẹran ẹ̀ ṣó sọ́ di gífà mo wá ní kọ́mọ́sọ̀rọ̀ but mi ìrántí check ẹ̀ ṣẹ̀gbọ́ ẹ jọ pé ẹran mi ti tábà délé against communal alcohol.

Hello Mike mic yẹn. Number one. Number six. Bóyá ká ti questions ẹ̀ money ní márùn-ún. Ẹ má bínú. Núhù yẹ kí n débi tí mò ń lọ. Ó dẹ̀ láti ọjọ́ pé wà ní ọmọ. Ẹ jọ sáré tó lọ síbẹ̀ tó mọ ọbẹ̀ kódà pé aláàyè tó ń mú kan lẹ́yìn bọ̀ kó jẹ́ ní tó mọ̀nà ọbẹ̀ ni mo ṣe ń béèrè o. asa ṣàrẹ́ ní tó mọ̀nà ọbẹ̀. Khadija. Okay. Ṣé Kudra wà round? Obìnrin ẹ tètè bá mi sọ fún gbàǹpé kó jọ kó lead wa lọ. Ẹ jọ ṣé wà round sísá yẹn kí ló rúkọ ẹ̀ sista shakira òun dànù ẹ bá a sọ fún un shakira jọ a máa gbé ẹ lọ lẹ́yìn tàbá ṣe now yes question number one. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ẹ jọ mo bèrè question kan ní last week náà. naam. so nípa àlejò náà pé ní àlejò náà pọ̀ àwọn kan ní mẹ́jọ ni. So mo wá bèrè lọ́wọ́ yẹn ní kí n wo kí n wo ibì kan mi ìwà yẹn wọ́n á fi ran àwọn àáfàá kan ní kò sí ọ̀tọ̀ jẹ́ bẹ́ẹ̀. Mo ní wọ́n náà ti ẹ̀ pé ẹni tó ṣe wọ́n ní kò ṣe ah. ẹni tó ṣe dáadáa báyìí àlùjọ́nà àkọ́kọ́ ló máa wọ̀ ẹni tó bá ṣe ṣe ìtò yẹn. ní àwọn pé kí wọ́n á bèrè dáadáa mo dẹ̀ èbè lọ́wọ́ yẹn ní kí n wo chapter mi ẹ̀ wọ́n á ní kí n fi hàn wọ́n. ẹ jẹ́ ká ṣe báyìí ṣé ń gbọ́ bẹ́ẹ̀ ni sà ẹ wá mú buhari nǹkan kan ó lè ní kò sí bẹ́ẹ̀ bọ̀tí bá mú tíra wá tó fi lè yín lọ́wọ́ tẹ wá fi hàn án wá gbọ́ nǹkan tó máa sọ lórí ẹ̀ òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlùfẹ́lẹ̀ ó ní fìlìjẹ́ nẹ́tí mi àtúndàràjà àláhà àlùfẹ́rẹ́dọ́wù mẹ́jọ lẹ́yìn pé àbí sísà mi. ẹ̀ wọ́n ní mẹ́jọ ṣùgbọ́n. èmi wá sọ pé ànábì sọ pé gbọ́rùn ni ṣé ń gbọ́ hundred stories ló wà lálùjẹ́nà ó ní àláha èyí tó ga jù ń bẹ̀ òun ni ó ń pè ní alfirdaus ó ní fẹ́yìdá sa'altum fas'alullah alfirdaus tẹ́ bá fẹ́ tọrọ àlùjẹ́nà firdaus ni kẹ́ máa tọrọ ẹ má wò pé ṣe yóò gbé débẹ̀ ṣé gbọ́ mi èyí tó lóòjù gan ń iṣẹ́ nìkan ò débẹ̀ àánú ọlọ́run náà ni so èyí tó ga jù ní kẹ́ ẹ máa tọrọ kọ́lọ́mù máṣá ṣe fún gbogbo. so nǹkan tí mo rò pé mo lè ṣe é sì torí tí n bá ní kí n bá fẹ́ kó tìtìrà even lórí fóònù tìtìrà but wọ́n lè láwọn wọn ní tìrà ń lè ọ̀pọ̀lọpọ̀ wọn ní tìrà mi ti bà wọ́n jẹ́ tó ti yé òtún wọ́n lẹ́pà àfa àsúná làfa ṣáà àfa àsúná ni sísà tó ń bèrè question ṣáà àfa àsúná ni. bẹ́ẹ̀ ni sọ. Oh, fine tó bá jẹ́ àfa àsúná. a jẹ́ pé màá fún lórúkọ tíráǹsì ṣẹgbọ́ ẹ jẹ́ kí n ṣetán kí n ṣí orí fóònù fún yín kan. question number two. bọ̀ tó bá jẹ́ àáfàá súnà kò yẹ kó sọ pé kò sí ó yẹ sọ̀rọ̀ yẹn. Yes, question number two. Question number two. Number two, class number three. Bismillah. Alaykum as-salam wa rahmatullahi wa barakatuh. náà ẹgbẹ́ lẹ́yìn. Eh, kọsáìnì omi gbóná eh, pé ká máa fi jó ara àti tòkòsí pé wàhálà pé mo ní títí jójó fi jóra ò bá wà pé títí tòkòsí fẹ́ eh, tábà bímọ tán pé ká jòkó sí i pé ṣé kò wà lọ. nípa sísọ̀rọ̀ nínú bathroom gbàtẹ́ nínú tọ́lẹ̀tì wà lọ pé tọ́lẹ̀tì wà là ó. ẹ ṣé bathroom wà lọ. ok um, sísà ní fífi orí gbóná jóra tá a sọ pé hadith kan wáyé tó kọ mímọ fi iná ṣèwòsàn wípé inú ẹ̀mí àgbọ́yé pé omi gbóná tó ń jó ara láéláé sínú tá a máa fi ṣèwòsàn torí pé eh, fífi iná ṣèwòsàn òjíṣẹ́ ọlọ́run ọba kọ́ kì í wá ṣe dandan kó jẹ́ iná fúnra rẹ̀ torí pé nínú táwọn àfáà kan kà fún kéyù ni pé ká fi epo gbóná ká fi ṣe ẹ̀dọ̀ rí pé ní epo gbóná ṣe àtẹnudọ́ fi ní gbóná ṣe ó jọra wọn. now wọ́n wá ní téèyàn ò bá wá fi àkísà sínú omi gbóná láti fi mọ́ ara ó kàn jókòó lómi gbóná ó jọ bíi pé kó lójú mi ìdí èrè ẹni lórí omi gbóná yẹn tí ìmù náà lòun náà ń gbà omi yẹn ni ó dẹ̀ gbé fáwọn dókítà gan òfin ẹ ṣèwádìí now ṣẹ̀rí ẹ̀ẹ́ ìyàtọ̀ wà láàrin pátápátá ẹnu warm water àti omi gbóná ṣẹ̀rí láyé john táwọn ìyá wa bá ń ṣèwòsàn olómi gbóná tọ́pàlá ń bá bá gbó wọ́n á fi àkísà lórí lantern tó ń gbóná láéláé ìyẹn ni ku ṣùgbọ́n pé kómi warm even tablet sans swallow gan wọ́n recommend pé kómi warm pé ó máa increase. Uh, fastness tóògùn yẹn á fi ṣiṣẹ́ ìyẹn yàtọ̀ o ẹ jẹ́ so clear good ó dẹ̀ pẹ́ kan náà ń sì kejì. wọ́n ní ní ká ṣé bá àbí toilet toilet ó dàbẹ̀ pé tí ń kó gbogbo ẹ̀jẹ̀ ń sìn ààyè rẹ̀ ààyè ìtọ̀ ààyè èyí tí text ń bá wa sọ òun là ààyè ìtọ̀ àtààyè ààyè ìwẹ̀ tọ́pọ̀ ààyè ètò àtàyè ìgbẹ́ tó bá jẹ́ pé wọ́n separate ààyè ìwẹ̀ tí ò sáàyè ètò àtàyè ìgbẹ́ ń bẹ̀ it's a different thing. tó ti yé wàláhùn àlà. tí wọ́n bá ti pápọ̀ of course ìwọ́ ti báyìí náà. yes question number three. asalaamualeykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. àwa sisters méjì kan ni à ń ní. naam. salaam aleykum salaam. mo sọ pé tí a bá ń bẹ̀rù pé bóyá òjò ń rọ̀ sínú sàárè according to some yorùbá elders wọ́n máa sọ pé kí a rẹ kí a cement sàárè yẹn because of the rain pé òjò pa òkúta sìn sí inú sàárè ìsọ̀rọ̀ ká ṣe ṣé ká rẹ́ ni àbí ká filẹ̀. ẹ má rẹ. Bátìrì yẹn ti lọ. Bátà yẹn ti. Bátà yẹn ti. Ó ti kú. Kí ni gbà wọlé rẹ̀? Ọmọ ọmọ pé kò ṣe. Ojú ibẹ̀ náà dùn sí àmì ẹ̀ náà.

Àárín mi máa ń jìn kòtò wọnú, àtẹ́lẹ̀ yẹn lè ṣe ní ó máa ń jìn kòtò wọnú. Ààrùn tí kò já sínú sọ́bà tí kì í lè ọ̀lẹ́ ìfẹ́ fún àyíkó ṣe bá yẹn máa ń rí ìṣẹ̀lẹ̀ bá ń rí. Ọ̀rẹ́ ọmọ tó máa ń fà á, ọmọ tó máa ń fà á yìí. Nílẹ̀ wa ń bí lẹ́yìn tó bá tẹ̀ òkú síbẹ̀ wọ́n láwọn fẹ́ bí ẹ̀tọ́ kò kó àwọn lórí wọn lè wá wá wá tó lórí sàárè yẹn báyìí wọ́n tẹ̀ wá dá ẹ̀ nígbà pé bọ́ọ̀lù ti wà àlàfo ti wà tótó bá ti wá rọ̀ kó àti ẹ̀fẹ̀ bá ti mu omi yó wẹ́ẹ̀kì àdúgbò ti fi hàn wẹ́ẹ̀rà ló fẹ́ ńlá wàtí àkókò ti àti ìjọba ní pé ẹ̀yọ́mọ yẹn jókòó pẹ̀lú omi lára pẹ̀lú pẹ̀lú jókòó tó o tó ìtàwọn ìṣe yẹn àwọn ọmọdé ti yẹ ní ọmọ nílé ìwé ẹ̀rọ wà láti ìwà nídìí ìdílé ọ̀hún tí òkú gbọ́ nǹkan kan nígbà ìgbà òní máa ṣẹlẹ̀. ọ̀pọ̀ bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ ká ṣe oníṣòwò tó bá ti ń gbẹ́ mi bá ti ẹ̀fẹ̀ mi ìṣọ̀bẹ̀ ìbẹ́ẹ̀ náà lọ. tó yẹ Thank you. Máa ọjà tó bá ń sùn. Ọmọ yóò kọ́ bóyá bá ń gbé mi yẹn. Sílẹ̀ sá. Wọ́n ń lọ. Ìyá bá ti dàgbé. Ìyá bá ti dàgbé. Naam, question number four. Number four. Asalaamualeykum. Aleykum salaam. Question ni pé tí èèyàn bá ti ṣàtúnṣe kó tó wọnú toilet. Naam. Kò sí pé èèyàn ti ṣe bisimilá kó tó bọ́ṣọ. Naam. Wọ́n ní pé kò ní sí gàgá láàrin èèyàn pẹ̀lú àwọn jíìn. Bẹ́ẹ̀ni òun ti ṣe é. Naam. Dàwọn bisimilá ṣé èèyàn máa ṣe loudly or silently? Okay ànábì sọ fún wa pé loudly kò sọ wa pé silently so mi ò mọ bóyá ṣe lè ṣe tá a lè sọ pé kò rí ṣe ṣùgbọ́n pẹ́ṣọ yẹn ni pé ṣé téèyàn ò bá rántí ṣe bísímìlá yẹn ṣé túmọ̀ yẹn ni pé kò ní sí gàgá ṣé ń bọ́ well um, a lè sọ yìí pé ó ní ìwọ tó o bá fẹ́ gàgá ṣe bísímìlá ẹni tí ò ṣe é ó mì pé kò sí gàgá ṣùgbọ́n àìsí gàgá yẹn kò mí ìní pé dájúdájú agbórú gbọdọ̀ ṣẹlẹ̀ sí ní instance yẹn o ẹgbẹ́ mi yé dáadáa àìmọye ìgbà náà la ti ń ṣe ṣe àìmọ̀ kan kó tiẹ̀ tó di pa gbọ́ sílẹ̀ yìí táwọn àǹjọ̀ní yìí wà nínú toilet táàánú ọlọ́wọ̀ lẹ̀jẹ̀ kan fọwọ́ kàn wá àbẹ́bẹ̀ ẹ̀kọ́ ni so ẹni tí ò bá wá rántí ṣe é ti sọ pé fún kan tí ò rántí ṣe yẹn dandan àìsígàgá yẹn máa má burú bá a but n tá à ń sọ ni pé ìwọ tó bá fẹ́ wà ṣọ́rọ̀ pé ọlọ́run fi gàgá sáàárín ìwọ kan láì yẹn bẹ́ẹ̀ ni sísà mi question number five. Asalaamualeykum. Aleykum salaam. Ẹgbẹ́ ìsókè. Okay nígbà tẹ́ ń sọ̀rọ̀ pé àwọn um, èèyàn tó bá ní istiaza àti tẹ́jẹ̀ flow. Naam. What of ẹni tí ó wà in state? Tó wà in state. Naam. Tó ń ṣe àìsàn lọ́wọ́. No, ẹni tó wà in state. Àwọn ẹlòmíì máa ń wà tó jẹ́ pé tó wà in state. Ẹ eh, naam. Okay. Ìtọ̀ ó bá wúkọ́ àbí kó rẹ́rìn ó lè tọ̀. ok. tàbí kí ìgbẹ́ jábọ́. now at that stage kí lẹ fẹ́ sọ. ẹni tó bá jẹ́ pé. Thank you. na ẹgbẹ́ question wọn wọ́n lẹ́nu tó jẹ́ pé tó bá lóyún òun náà máa ń experience irú àwọn nǹkan wọ̀nyí. àwọn àfáà ṣàlàyé wọn nígbà tọ́lọ́wọ́n bá ní téèyàn bá rí nǹkan ọmọkùnrin tó lọ wẹ gúúsùlù wọn ní a mọ̀ pé normally nǹkan ọmọkùnrin áìdà pé pé èèyàn ní fọ́ọ̀n pẹ̀lú obìnrin àbí kó ṣe kí ni kó sùn kó lálàá àìbẹ̀kọ́ but wọ́n wá láwọn èèyàn kan wà Kí ni reason ni pé ìjáde yẹn wà abnormal kì í ṣerú jíjáde tọ́lọ́wọ́n ọba gbà lérò ńgbà tó ní káwọ gosùn fún nǹkan ọmọkùnrin nìyẹn. Ẹni pẹ́ẹ́dẹ́ pé tó ń ṣe abnormality ni jẹ́ pé wà fún kinní yẹn asylum nípìnlẹ̀ kò ní affect ẹ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé tó bá jẹ́ pé ìgbà time tí kinní yẹn fi ń ṣẹlẹ̀ sí tó bá lóyún ó wà limited ṣé ń gbọ́ mi tó bá wà limited ìgbà time tó fi ń ṣe ó ṣeé ṣe pé pé ìgbẹ́ tó fẹ́ jáde naturally náà jáde sí time tó lóyún yìí kọ́ àbí ọ̀ṣẹ̀lẹ̀ yẹn but tó bá ti rí i pé rárá di pé kì í ṣe nǹkan tó normal each time tóun bá ti lóyún lòun ní àwọn discharge yẹn a jẹ́ pé ìdájọ́ tá a fún ẹni tá a sọ yìí pé àwọn afáà ní ọlọ́run ṣàmójúkúrò fún ó máa apply sóun náà which means for every salat ó jọ ọlọ́run ọba ní ìmọ̀ra kan àtàlùwàlá kan ṣé clear sísà mi alhamdulilayi. Um, eh, generally gbogbo àwọn tó ta Thank you.

Sunday tó tẹ̀lé ká mú sùúrù fún wọn tó ti yé tó abẹ ọlọ́run ọba yìí pé àwọn tí á láàánú wa lójú ni kọ́lọ́run fi síbẹ̀ kó má dáhùn tí a tó wá fi àkúyà fún wa ọ̀la ilaha illallah so uh, subhanakallah tara la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in shakira jamanin jina ṣe dá mọ́tò mi mọ́ umar salam jọ. السلام عليكم ورحمة الله وبركاته Voy a empezar.